Ah. لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم أنا المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديدا أمة الإسلام النفس ملك لربنا سبحانه وتعالى ولا يجوز لأحد إهراقها من غير حق لذلك ربنا سبحانه وتسامى جعل مقام بيان الكفارة على قاتل غيره خطأ جعل مكانه جعل مقامه مقام تهديد وتحذير وتخويف فقال ربنا سبحانه وتسامى بعد أن وضع واجبين عن من قتل غيره خطأ قال الله تعالى وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا الآية لذلك ثبت في الصحيحين من حديث ابن بن مسعود رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى الثلاث النفس بالنفس والثيب الزاني والتارك لدينه المفارق للجماعة أقول لكم أجاب سؤال المسلمين أن ترى لكي كرات جريفة النبي صلى الله عليه وسلم أن يبارد أنتبع ما جاك مبوائي أن يبارد nínú ọ̀dà ní kàṣẹ́rẹ̀ ìkẹ́ ló pe rán nẹ́bì kọjá kan kọ́mọ̀ ìyá rẹ̀ kọjá sí ìyàfáwa o mo gẹ́gbù tí wọ́n lè ti bẹ̀rù rẹ̀ alẹ́tàkùnlọ́ kájọ pọ̀nù ọba lẹ́dà ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá dà sọfọ́nà kọ́ lọ sáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ tí ó sọfọ́ wa náà rí pé ká pọ̀nù òun jẹ̀máà àpò oríire o tí ọba dẹ́dà ti wá lọ́kàn nínú ọmọlẹ́yìn ànábì àlàáfíà tó fún ní ẹ̀sìn àlàáfíà tó wá sàlàyé Allah subhanahu wa ta'ala olóni ẹ̀mí ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ òǹkọ́ lóni ẹ̀mí o kápọ̀ lóni ẹ̀mí ni ẹ ń bá para rẹ̀ ànífọ́n pẹ̀lú ẹ̀ ọ̀kọ̀ yẹ kó níyà àkẹjọ́ jẹ bákan náà ní bọ́ba nígbà tí pàtàkì ẹ̀mí tó yìí a rí nu èèmọ̀ dáàbì sí lọ́lẹ̀ fíìmà wọ́rọ̀dà ní التي قصصناها علينا في الخطة الماضية àríjẹ̀mbẹ̀ ṣùgbọ́n bí káà fẹ́ kẹ́lù lèfin káàkiri mọ́ pàtàkì ẹ̀mí àjẹ́mọ́ alìjàmọ́ oòrùn Allah subhanahu wa ta'ala ọfẹ́ sọ ìtanràn àì ń mójúkú òfin ọ ṣùgbọ́n kí ló kọ̀kọ́ ṣe fún ta ní ẹwọ́ ṣe ti síwájú fẹ́ẹ̀rí tó ṣeéṣì pààyàn kèsì ṣe tó mọ̀ pààyàn kí ẹ tó mọ̀ mọ̀ pààyàn kó lè mọ̀ pé ọ̀ràn àwọn èso ọ̀nà kéke káàkiri mọ̀ lọ́dọ̀ àwọn ìṣòkó pààyàn ẹlòmíràn pé kó wọ̀ لو أن لو أن أهل السماوات وأهل الأرض اشترقوا في قتل رجل مسلم لأكفهم الله لأكفهم الله في النار káàkiri gbogbo ẹni tí ń bẹ sábà àti ẹni tí ń bẹ lẹ wọn parapọ̀ àwọn ẹni káàkiri ẹgbẹ yọ̀ǹda Ọlọ́run wa fẹ́ wọn sálẹ Ọlọ́run mi yọ̀ǹda fún wọn wá parapọ̀ Ọlọ́run àtàwọn bẹlẹ àṣekáde pa ẹlẹ kan ni ní ti àkóso ọba dẹdà ni ó ti ń kù fún kóhùn ọdà ogbó wa náà tàbádẹ́rú ẹwù kí ló wọ́n fà tí ọlọ́pìnká yóò lo ìṣìrọ̀ lọ́wọ́sítárọ̀kù tí a bá kópa ìkópa yìí kò ní pé kò mọ́ bẹ́lọ́wọ́ ẹ̀lùmí bí ẹ̀sẹ̀ rọ́bọ̀ oríṣàlẹ̀ lọ́pọ̀ ọmọdébọ́já ìrìnká ah, ẹ̀dùn obì tákìn jísìn táyìsì máa ti bìí sẹ́gẹ́rẹ́ ń tó nǹkan fi dájú rẹ̀ ẹ wo mú bàjẹ́ bà màá bá ń ya plan bẹ́ẹ̀ tèmi ẹ fún mi jọ méjì nítorí dájú ìjẹ ìjọba ìdájú ìjẹ ah ó ń lọ múrọ̀ ó ń dágbére fún àga ẹ mọ́ sí ẹjọ́ tóbi òsùn bí ìsìn nítorí dájú ìjẹ ìjọba ìdájú ni pé ẹ̀ntúmọ̀ mi gbogbo nǹkan èyí pàtàkì ọmọdé wọ́n fẹ́ ti ìdé yìí ó ṣe tọ́ bá tẹ́ẹ̀sì pààyàn síwájú kọ̀ wà kọ́kọ́ sọ tẹ̀sọ́ tọ́mọ̀ mọ́ pààyàn kọ́ wa ni wọ́n máa kẹ́ ẹ̀ lè mú mi ní mú mi ní òdodo tó gbèmí náà ọ̀gá gbọ́ kò tó sí mú mi ní kan ayé ìyàkójú la mú mi náà ni kọ́ pa mú mi ní ẹgbẹ́ ilà àkọ́tọ̀ àyè ìsìnkúnáwó ló kọ́ sí wáde ilà àkọ́tọ̀ à àfikọ́ yà á jẹ́ kó ṣe é sì o ẹ bá wá ṣe é sì pààyàn sọ́lọ́ ń kí wà máa ń pọ̀tàrà mọ́sùlùmí họ́tọ̀ àrí ẹgbẹ́ wá sí ìpàyàn kí wọ́n ní jẹ́ kéèsì wà ní kọ́tìlì họ́tọ̀ yìí àníwá kéèyàn ò kéèsì pààyàn òun náà tún pẹ̀ka àkọ́kọ́ a ní àlèkọ́tọ̀ wù fìlìkọ́síbì a ní àlèkọ́tọ̀ wù fìlìfìlì a ní àlèkọ́tọ̀ wù fìlìkọ́síbì látara yẹn nìyẹn àlèkọ́tọ̀ a sàlàyé rẹ̀ ní ìsìn máa rọ mẹ́jọ lọ́kọ́tọ́ yìí ábùdù ní ṣùgbọ́n jàrọ́ mẹ́jọ lọ́kọ́tọ́ yìí ó sì ní tọ́fà ìpín àkọ́kọ́ kéèyàn ó ṣe mistake níbi pé pa nǹkan tó lọ ń ṣe lẹ́tọ̀ pa ọfẹ́ pa pa ẹtù ọfẹ́ pa ìṣòro fífẹ́ pa ń bẹnu ọkàn rẹ̀ oníkọ́sùtù ṣùgbọ́n kí lọ́fẹ́ pa àyẹ̀kùtà ìsàn ṣé àmùbá hàn ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ìlọ́lọ́ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ àwọn ìyàgbá ọ̀làmù lóko àwọn ẹ̀tún wá kíkiri kan látàgbébà ńlọ wẹ́rẹ́ lọ́ba ìdí ẹ̀ka ìdàgbò àtẹnìkan ló ń lọ dẹ́ta ní wá ń yà sí gbẹ̀kẹ̀ kọ́mà ọ̀dọ̀ ni àti pàǹkà bí ọ̀lẹ́ni ọ̀dọ̀ ni àti pàǹkà ṣùgbọ́n tí ìrìnàlọ́ fẹ́ pa tó pa yìí ìtọ́rọ̀ pé ọlọ́run ti rẹ́pọ̀ fún ìrìnàlọ́ fẹ́ pa àyíkọ́tọ̀ wù fìlẹ̀ kọ́sìtì ó ṣe mi téèkì níbi tó gbèrò ó gbèrò ẹranko lọ́ba di ìlà òun ló ń tọ̀ nǹkan ah! nǹkan nínú gbó ṣe rí sí pẹ̀lú nígbà tí ó kó ń gbé ẹ̀mí bá bọ́lẹ̀ ló ń tọ̀ kọ́tọ́ wù nìyẹn àyẹ̀sẹ̀ ìdàrí ìǹtàn ṣe àmúbáhà sọ ìdàrí ìbúbáhà ìtọ́lọ̀ ń ṣẹlẹ̀ tọ̀ pé alẹ́ jẹjẹ rẹ̀ fàyẹ̀rìmíyàwó fàìdàrúwà àdàmíyàn nígbà tí ó rí lọ́ba ní pé èèyàn ni ọba dẹ́ta ara mi tẹ́kìtì mo ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fine. èèyàn wọ̀ kọ̀bọ̀ lórí èdò tó lè pàmìlẹ̀ náà ah lọ́tẹ̀ẹ́nà táìmù yẹn lẹ́yìn kẹ́ já dáàrin àwọn oyin nínú bó òun táìmù lóyún lè lébọ̀ láwù lọ́kọ̀ títí àti háì lẹ́yìn bá kó pẹ̀lọ́kọ̀ ló sì nà wọn lójú ẹsẹ̀ ó fẹ́ pa nǹkan ṣùgbọ́n kó ló bẹ́ẹ̀ pààyàn ìran kanu gbogbo orú rẹ̀ tọ́pọ̀ wà lè wá bá wọn ká máa bú lọ. òkèdè ló kúrí àjà ń dẹrù bá yàrá gbó yóò lè fi dọ́là nípa yá abúláì múrógùn ológun ò lè jẹ oúnjẹ ẹjẹ mú gbé tẹ́gàmà sí ọ̀rọ̀ àgbé nítorí ló gbé ló gbé tí bá ti ní sí ọ bẹ́ẹ̀ lọ́rẹ́ wọn bọ̀ òun tí ẹ̀kọ́ wọlé báyìí déédéé bí òkèlè ṣe fò òun fò lọ orí lẹ gbogbo ọ̀dọ́ ìta sí ìfẹ́ ẹni ó pan èèyàn yìí ó fẹ́ pa nǹkan ṣùgbọ́n tó fẹ́ pa ìtọ́nà ìṣẹ̀lẹ̀ kan fún ni ọwọ́ àlọ́ jáde èèyàn àmọ́ ń pè ní àlẹ́kọ́tọ̀ owó ìfìlẹ̀kọ́ àtúwá ní àlẹ́kọ́tọ̀ owó ìfìlẹ̀kọ́ àlẹ́ mi fà pa nǹkan ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe ó gbérú ẹ̀ bẹ́ẹ̀ jáde irú ẹ̀ ni pé àyù sí àlè ìsàn ti tàòjì àwọn ìhárọ́kà èèyàn kó àwọn èèyàn bí ẹ ṣe máa sàfà bọ́ ẹ̀gbọ́ àbí nǹkan ọmọ mbà ọ̀gá sọ́jà náà ń bá kìnìyàn wá ẹni tí ẹ̀jẹ̀ nǹkan mbà ara rẹ̀ ò bí ẹ̀jẹ̀ ní ọ̀nà bá sí kó tó fà kí máa wọ́n tí mẹ́lọ́ kan ibi òun lọ fẹ́ tàǹgámá o lọ́pọ̀lọ́ máa pọ̀lọ́ kìí adéhàwù bọ́bá rí bíi orí ilé ẹ̀mí jùlọ fọ́ ọ̀rọ̀ wọn tó wọ́n pa abẹ́ pa nǹkan wọ́n ń sun nǹkan ni ẹni tí wọ́n wá ń sun nǹkan o. كأن ينقلب الناجم على غيره فيقتله دون قصد يعني ọlọ́run da ó sì gbẹlẹ̀ ọkùnrin tọkùnrin tọ́lá sì ti sùn báyìí kì í máa sọmọ ní ìran wọn wá pọ̀ wọn lọ sí múra wọn lọ sí ájì ni no wọn wá fún nàkọ̀ọ́sí àní no wọn wá fún tẹ̀mílà àtàní lọ́ọ́ ti sùn lọ́ọ́ odidi apá àtẹ̀tẹ̀ kí ló gbélé nìkan kí dọ́tọ̀ òfin jáde mọ́. òun sùn kọ̀ lẹ́mìí kàn sí àábáyò sínú ọ̀rọ̀ rẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ láì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. lọ jàǹfà ẹlòmíì ń dẹ́sẹ̀ pé tó bá jàǹfà lóyàn márùn-ún mẹ́ta lè kú nù. kọ̀ọ̀dọ̀ ìṣìwà ó ti mọ bí ṣe máa ń sùn yọba tó tún mọ́ sílẹ̀kùn lẹ́yìn yá àdásùn lólé bó ti jẹ́ pọ́bí ti ṣe òun àwọn ẹ̀mọ́ sùn wọn kan náà bẹ ìhòòhùn ni a máa ń sùn ó lè bẹ́ẹ̀ sùn wọ́n dà fún ọ̀wọ́ bọ́kẹ́lá tó láì wò ní ró sùn. àdébí wa sábà lọ́wọ́ rẹ̀ fún lẹ́mọ̀ níjọ́ tí màá wúyà lórí bá ó ní yàrá sọ̀rọ̀ lọ. àwòrán tùnà màá náà ti ìmíràn ọmọ náà dára lọ hadith àkọ́tà mọ́mú ahmed musa bisani sahih ọ̀gá yòówù ìhòòhò wa ewó lálẹ́ bò ń bẹ̀ ewu ní èrè bá wa rí àríbìnrin ish fast àwòrán zaka ìlà mímra àkèkè àwọn ọmọ àmàlàkà ti jẹ nínú ẹnì kan ọgbọ́n mi lóbọ́ rí òwò rẹ látòkè nílẹ̀ ju ìyàwó rẹ nìkan lọ àbí ẹrúgbìnrin wọ́n pín ológun ní àbọ̀ ọ̀rá ní o kì sọmọ ọ̀dọ́ ìyàwó قول يا رسول الله إذا كان القوم بعض في بعض فين كتبك وجنكم بيا نبي أو يعرف sáà tó bí mẹ́ta àbíyàn pé èèyàn bí mẹ́fà sí yàrá kan òjòrò ní ìmìsàtọ́ta aláyàrọ̀yẹ́nà àhàdùn tọ́lọ̀yàrọ̀yẹ́nà gbogbo bọ́rọ̀ máa ṣe fún wọn lágbára tó sáyọ̀ mi ò kiri bọ yóò rẹ bẹ́ẹ̀ ni o ti mọ̀ mẹ́lẹ̀ ìjára rẹ̀ ìwà nìjọba kò lè lọ sí àìwé kọjú sílẹ̀ sí ìṣẹ̀kọ́rọ̀ burúkú ni o èyí sì máa rí ìyànjú ìlú ọlọ́run bá a ti ń rí náà táwọn èèyàn wá mọ́sájọ́ wá ń kírun yóò sì bọ́ksà yóò sì máa lọ sí olùlọ ọmọ èmi ọkàn ọ̀sọ̀ mọ́jì láì wọ kankan yóò sì lọ lọ gbìjà ìyàwó oúnjẹ odò tó lè tutù ọmọ nìyí gbogbo wa ti wà báyìí kò kò sọ mùsùlùmí ẹgbẹ́ wà ṣùgbọ́n tí yọ tíkọ̀wà tí tíkọ̀wà ní rí bí ṣe rí nígbà tí ó ṣubú tìmọ̀

díẹ̀ díẹ̀ díẹ̀ làbí fi ń sọ fún wa wípé tọ́ba tó táìmù kan tí àwọn èèyàn bá ti ń sẹ́rọ̀ lórílẹ̀ àtẹ̀ntọ́ dákì àtẹ̀ntọ́ ọ̀dájọ́ lọ́wọ́ fi àjẹ́ kúmù sáré kéé wọ́n rẹ̀ bí i ẹjọ́ ọ̀dájọ́ àtẹ̀gbọ́n ti ẹjọ́ ọ̀dájọ́ ńkọ́ ànàbí ni ìdá kẹ́tùrọ̀ ìkọ́bà tí rádàrà wá ti pọ̀ bó ṣe lọ tó gbalẹ̀ gboko ẹni ọlọ́run náà máa pín bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ jíyàn gbé ní ẹni ẹ̀ lè kẹta pé ẹwọ́ ẹni ọlọ́run tó ń jẹ́ bọ́ta gómìnà kan lóòrùn kó tó máa bọ̀ lọ́dà àtẹ̀yẹ ọlọ́run àtẹ̀yẹ ìdènà náà ó kàlùkù ní wọlé ní aago mẹ́fà aago méje ẹni tí wọ́n ti sábà ká mọ́ta yóò mọ̀ àti ní ha ẹ ẹ mọ́ta ẹni tí yóò lọ́dà ní mọ̀ fọ́ọ̀dù kò sẹ́ni náà kékeré nítorí wípé aburú ti so pọ̀ jù. àwọn mọ̀ Allah òun ní gbé àwọn òfin kalẹ̀ o àti rí mistake bí erungba mistake bí iṣẹ́ tí ò sí èròǹgbà ń pé ni ṣùgbọ́n ìdájọ́ táà fún ní ẹ̀sìn wípé bí tẹ́kì láàbì ò ní fi ìlú sọ bí yìí wáyé mọ̀jìrán èyí tó bá tọwọ́ ọbẹ̀ kéésẹ̀ láì dá ọbẹ̀ kéènì kéètì ìbàlágà kéètì ìgbà tó bá dá ìwà ní kò yé ló bá fa bíṣì àbí ìbàlẹ̀kẹ́ àbí tó rí tẹ́kù àti ìlàwọ̀ kódà ìlú ìsìláàmù sọ àrí ọ̀dà ẹ̀kọ́ ẹ̀sìn mi. nípa sì kiri wípé ẹ̀sìn gẹ́ẹ̀sì àwọn wọn làwọn ọ̀bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbala làwọn ń sọ. gbàdúrà yín dáadáa kúnlé olóore rẹ ní sùn orí rẹ tẹ̀sí bẹ̀lọ́wọ́ rẹ sọ pé kí olúwa ó jì bẹ́ẹ̀ tẹ̀sí kọ́kọ́rọ̀ dùn wẹ̀ kọ́kọ́rọ̀ bọ́ bàtà kọ́ máa fi wẹ́ẹ̀kì sọ́nà tiwa. ọba tí ń sọ fún wípé wà máa dẹ́kùtù mi wọ́n yà àdámù ha ewé lè jábọ́ lọ́rọ̀ òjì báyìí ọba adẹ́gbà mọ́gbà tí ó jàbọ́ ilẹ̀ ni ó jàbọ́ sí ni o ọwọ́ ọmọ àti ni o afẹ́fẹ́ ni ó tí ó tún fi lọ ti fi ni o òjò ni ó lọ fẹ́ẹ̀sì ni o ni ó fi jẹ ni o yóò máa ọmọ bàbá ni ó o yà aláàánú mi ó lè wà ó ti wà lójú ọmọ báyìí bá ń kó gbàdúgbò kọtajú kọgbọ́dọ̀ gbọ́ wẹ́ o kó gbọ́dọ̀ gbọ́ bàtà bí ìpèrè ní kó ṣe wá lè bá wọn. gbogbo ìgbà ìjẹ́ fúnnù sàmù náà irú àmì jẹ́ ọ̀rọ̀ mẹ́rin ló àjọ́sọ́ ti pẹ̀lú àyẹ dáadáa pẹ̀lú àyẹ dáadáa ọjọ́ bẹ̀rẹ̀ ní ọmọ òkè ní ọmọ ọ̀rọ̀ ó sì ta ìsinmi fáwọn báyìí ọ̀rẹ́ dà àdúpẹ́ o ọ̀kan náà bàbá wa jọ ń sọ̀rọ̀ kì í tí pọ̀sẹ̀ mẹ́ta ó ní àpá àwọn rí àná ọlọ́wọ́ bàbá àwọn sì fi ìsìlámù lẹ́kùn nineteen years ṣùgbọ́n ojú àti ìdá àwọn tó padà dúpẹ́ o torí wípé bàbá àwọn sọkó fi ìjáde yìí wọ́n ní ṣùgbọ́n gbogbo òrìn àjò táwọn rìn kó o bó tọ́ta ó gbé kìrìsìtẹ́rì sí wà báwọn táwọn bá jẹ́ ìṣẹ́ bá sọ̀rọ̀ tẹ́jú márùn-ún yọ ọ̀họ̀ sẹ́yìn kọ́ sẹ́yìn kọ́ jọmọ́ra a sì sọ náà bẹ́sùn ìsìnkìlẹ̀ lù wá irọ́ àti jìbìtì náà ìdán ẹ̀sọ́ mú ẹ̀sìn jẹ́ ti rí àlàáfíà báyìí èèyàn sọ̀rọ̀ bá jarúpá lẹ́yìn kan kọ́ọ̀nù ọ̀jarúpá ti àbára kọ́dà àbẹ̀yàn bá gbé wálé ẹjọ́ àwọn èèyàn máa wò bí ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ń pa ọmọ eke kìrìsìláka ìlú àdìwérè lọ́bọ́sọ̀ aládà àràjá ti pọ́n kalẹ̀ lọ́ba yìí àdá bí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà tí ọba tẹ̀lẹ̀ tí sábà máa ń ṣẹlẹ̀ lọ́jà tàbí lójú títì níbi pọ́tù bí bọ́sọ̀ sí àwọn àyè tó pé ìgbàrí àgbàríjọ ní máa jẹ́ jẹ̀máà wèrè ń bọ̀ èèyàn wà bọ́ lọ ibi tó ẹkùn tara sílì díẹ̀ pé kọjá wèrè ní wá wo wèrè wèrè wá ń kó náà wèrè ọwọ́ ń gbé pé ayé tó ń rí ayé tó nọ́mà nínú ọpọlọ tiẹ̀ ìrí ayé tiwa kọjá kọ̀sáyé òun kọ̀ nọ́mà náà wèrè ló ló pè à àwọn àwọn àti ìwẹ̀ wèrè ohun ọ̀mọ̀ pé wèrè lọ wọn àgbàlagbà ní tí wèrè bá mà pé ní tí ń ṣe òun kò ní rí òwò ọjà wọ́n tún wá bí pé ọ̀gẹ́rì ni ọlọ́nà àwọn pọ̀ tá a ránṣẹ́ ṣùgbọ́n wà dúpẹ́ ọlọ́run àdúpẹ́ o. ìyìn tó bá tọwọ́ wọlé ìlú rẹ̀ èyí tá à ń sọ yìí àwọn àwọn òfin ọlọ́run mi gbogbo ní ìbáta níwèé ọgbọ́dọ̀ dáná mi ṣé bàbá wa mùsùlùmí ànẹ́bì ọlọ́run ti kẹwàá púpọ̀ ó ní ẹ gbọ́dọ̀ jáde sáwọn olórí o nínú tó jáwọn ọ̀ṣọ́ bẹ̀rẹ̀ ìdí mẹ́tàláṣí wa tó jáwọn ọ̀ṣọ́ bẹ̀rẹ̀ káàkiri nínú ẹ̀sùn wọn ni pé ibi tí ó sọnù lára nàìjíríà àti àwọn àtijọ́ wò rí inú ìsìlámù lọ́wọ́ o èsù wa ń pèǹkì ní nǹkan mi àṣẹríà tá a bá lò láàrin ọ̀sẹ̀ kan báyìí sọ́sẹ̀ méjì gbogbo ọmọ nàìjíríà ní ọ̀dọ̀ lọ́wọ́ kan tó lè wọ̀ ní wọ́n ti máa wá supermarket yẹn ní wá ti gbé ẹjọ́ tí kò jìn lọ́nà ìkan wà ronú náà pé ẹjẹ́ ká ṣe pé kí machine kan wà gbogbo àwọn nǹkan yìí kó ìkọ́ ọ̀gbìn sínú ara rẹ̀ kọ́ wá ṣe débi pé tí nǹkan yìí ọ̀bá gbọ́ wájú machine yẹn kọjá kálàmù ọ̀hánú ìjọ plan náà ìjọ ti máa ń jí búrọ́ọ̀ṣì jíjú pé ẹ̀ka bá ti bẹ́ẹ̀ lápẹ̀ẹ́ ọdẹ́nu ọ̀nà ní nǹkan bá ń ké wọ́n sá yọra

mùsùlùmí dáa fọ́nà tó jẹ́ wípé kọ̀rọ̀ lè yóò ti dáa fọ́nà ní gbàgbà gbogbo ẹgbẹ́ ń dìbò fún mọ́ra tí ń wọ ibú kì níbi tó tó ṣe gbàgbà ní ọ̀rọ̀ ní ọ̀kàn mi o tí táìmà bọ́ọ̀mù ló bá ti kó gbogbo ẹni ọba ti lọ́lọ́ nkọ̀rọ̀ rẹ̀ ọ̀dà iṣẹ́ àkọ́kọ́ lọ. wàmán asilaha tẹ̀rì ìrọ́ta o ẹni ọba ti tòkọ̀rọ̀ rẹ̀ sí láàrin àtọ́lọ́wọ́ bá asilaha lọ alàlẹ́ ìyáta ọlọ́run náà ọba gbá gbangba rẹ̀ bò òun ọba pọ̀ tí ọmọ ó lè ti mú àti bọ́ọ̀ ló ń tó subhanahu wa ta'ala ala àti sọ àwọn nǹkan yìí ọba dẹ́dà wá dé pẹ̀lú aláìlú wọ́mà kánà ní mọ́mìnì ayé kùtìlà mọ́mìnà ìlà àpapọ̀ à mọ́mìnì kan gbọ́dọ̀ pa mọ́mìnì ọmọ ya kejì àti kọ́yà jẹ́ pé ṣe èsì nínú àwọn àrùn nǹkan tá a sọ yìí kí ló wá fà á tó fi jẹ́ pé màmá pa ọmọ èké àti màmá pa wèrè wọ́n ti jẹ́ mistake nítorí pé kò sí tẹ́kìlífù rí wọn ọlọ́run ọ̀làwọ̀ ẹ̀sìn wọn lọ́rùn gbogbo níta pọ̀ yẹn ọkàwé lọ́jà ìjẹ pọ̀pọ̀ fún lọ́sàáwẹ̀ ọwọ́ akásọmọ lọ́rùn ọwọ́ lẹ́yìn gidigbo èèyàn gbàbẹ̀ dàbú ó tún gbàbẹ̀ wà líkì àmà láǹkàtà àlàápá tí ó kú ṣe yìí ìjọ náà tètè kú láyé dàkúlà irú kú àìlú náà fẹ́ o dáwọ́ kámẹ́rà àìmọ̀kẹ́yì ẹgbọ́kàtù wáyé kí ìjẹ́ nínú kàbà táwọn èèyàn ọmọ ọ̀fọ̀ wọn lórí wọ́n kú kalẹ̀ wọ́n sì lo bẹ̀tán àwọn èdè sọ̀rọ̀ díbẹ̀ ó ti wò pé ìrọ̀lọ́ òde pẹ̀tẹ̀ ọ̀rẹ́ èyí ó sì máa tọrọ ọ̀gbìn fún ẹ̀ àníbi ìsọ̀kú látàkà máa ń náwó lè kọ́ àlẹ́ àdúgbò ẹ̀ gbọ́dọ̀ bẹ́lẹ̀ ọ̀gbìn o ẹ̀rọ ẹ̀jẹ̀ fẹ́ máa fowó kọ tí èdè tiẹ̀ kiri ìrọ̀lọ́sọ̀rọ̀ òun wọ́n máa jà fún gbogbo àjọ̀mọ́ gbogbo ẹ̀ tí ń fi ó kí tí èdè tàbí ẹgbẹ̀rún ti wọ́n wò tẹ́lọ owó lé wọn kọjọ o níbi ọ̀sìn wọn méjì ìka yanjú ìka jáde tirẹ̀ lèlè gba bí ojì ààrẹ bá yọ ọlọ́run sí wọn lọ ó sì dayé rú dayé rú dayé rú àti dúkìá gbogbo ẹ̀lú kójọ ọlọ́wọ́ abà sẹ́dẹ̀dẹ̀rẹ̀ bí ti ń bá yínú ìsinú ọ̀rẹ́ wa ni فأوجب الله واجبين على كل من قتل غيره من المؤمنين خطأ ẹn bá kéèkì pààyàn ọ̀rọ̀ méjì lọ́lọ́wọ́ bá fi sọ́rọ̀ rẹ̀ wọ́n máa ń kọ́tà làmú ìpínlẹ̀ ọ̀tọ̀ à ẹn bá kéèkì pàmò mi ní ọlọ́run fi nǹkan méjì ilẹ̀ ìkan jẹ́ ìwọ ọ̀tọ̀ náà ìkan jẹ́ ti àwọn èèyàn tí èèyàn tí èsì pààyàn. وما قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ẹni ọba tí èsì pa mùmìnì kan yóò lọ rè bọ́kù lọ́rùn ẹrú tọ́jẹ́ mùmìnì kò sówó ẹrú ẹrú yìí èèyàn bọ̀ kó lọ́rùn rẹ̀ yọ̀ọ́ rà bóyá wọ́n fẹ́ tẹrú kẹ̀yìn wọ́n fẹ́ tà ní fifty million naira náà ni ọlọ́run. irú jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀bà dẹ́dà iṣẹ́ àkọ́kọ́ nù. but nǹkan kí n tọ́ba dẹ́dà fún wí. wọ́tà rọ́kọ́bà tí ń mú mi. wàdíyà tó mú sàlámà tó ń tìlà àlè yìí èntọ́ wá jẹ́ ti hapù alìlùkọ̀tí ẹ̀tọ́ tàwọn téèyàn dé ti pa èèyàn wọn òun ni díà ọgọ́rùn-ún làkùnmí àwọn bọ́ọ̀jà abábá làkùnmí kọ̀ọ̀kan ní 350,000 naira times 100 dájá ní ọgọ́ ìǹtẹ́ ìwọ̀n ti kejì ní wọ́n ní ọ̀rọ̀ yẹn sí ìyá rárá o mú mi ní sẹ́ táà jọ ń kírun yìí kúrò kúrò ọ̀fọ́ ọ̀fọ́ ọ̀fọ́ sọ̀rọ̀ mọ́nù ah aláàkọ̀ ọ̀fọ́ sọ̀rọ̀ mọ́nù ah ọ̀fọ́ bìláì nù kàfà kan wà fọlọ́ntẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ sí yàn olùjẹ́ bírèkì o olùjẹ́ àgbà ilẹ̀ nǹkan fẹ́ pààyàn ṣùgbọ́n sẹ́kù ń ṣe lọ nǹkan tó lọ ọ̀bẹ lẹ́dà wà mú bẹ́ẹ̀ wà ọ̀lọ́bà wọn èèyàn padà bọ̀kún lọ́rùn ẹ̀rú àbọ̀ àmọ́ nígbà lórí ṣe àbọ̀ bákan náà èèyàn ó sì padà lórí ẹ̀sán díyà díyà yẹn ọgọ́rùn-ún àkùnrin fáwọn èèyàn ìyẹn mùmìnì sí mùmìnì ẹgbùn gbọ́nà tí sọ̀rọ̀ ọ̀pùrádì o fàìkẹ́lẹ̀ mi kọ́ omi ní àdúgbò ìlẹ́kùn wà wúwà mùmínù fàtàṣì rọ́kọ̀bàtì tọ́bọ́ wá jẹ́ tẹ́ni tí ẹ̀sẹ̀ èsì páì mùmìnì ọmọ ìyá yìí ṣùgbọ́n kọ́dà wọ́n tún bá yín jagun lọ ẹni mùmìnì ni ọmọ ìyá wa ni ó wá déètì kedede ọ̀kan náà àwọn ọmọ ìyá náà ni wọ́n wọ́n jọ ń kọ́lé lápẹ̀rẹ̀ ẹnìkan látòkè ohun ọ̀nà kó wọ́n ti to blọ́ọ̀kù sẹ́yìn o wọ́n bẹ̀rẹ̀ mọ́ ẹgbẹ́ fẹ́ mú ó fìdí gba blọ́ọ̀kù kan tó ló bá bẹ̀rẹ̀ lórí ìsàlẹ̀ lọ́wọ́ ìbáyìí ọwọ́ àgbàbẹ̀ lọ ṣùgbọ́n ní tá à ń sọ̀rọ̀ rẹ̀ kèé ṣe ẹlẹ́sìn mi mùsùlùmí ni ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ kẹsìrí ni ẹ tí ó sì gbogbo sí wà lọ ogún wà láàrin ara wa ọba àjẹjà ni mo yọ̀ kan kú ẹ̀tọ́ tí máa ń wà fún àwọn ará ilé tí mo sọ wájú

yóò ti wà wí gbogbo náà pẹ̀lú ah, wọn àbàlàkà ìtòfà yìí á sì dájọ àwọ̀ ní ọ̀rọ̀ ní sáàrí lọ́rùn délé yìí orí ọlọ́run ní ìdẹ́kìn tó tọ́ wà láì tàbí ó di igbó kejì igbó kẹta wọ́n yìí kẹ́ bẹ́ẹ̀ mi nǹkan omi ìgbẹ́lẹ̀ fún ọ̀bẹ́ni omi ìsáàkùn ibi àwa ń lọ rèé àfáà ní ìtumọ̀ rẹ̀ nù apákan ní kò kú kéde ìrìnnà àbọ̀ padà bẹ́ẹ̀ mùmìnì ni apákan náà ìbá àmọ́jẹ mùmìnì kọjá kéde ṣùgbọ́n òun tẹ́ ẹlẹ́ẹ̀kejì páyì òun àtàwọn èèyàn rẹ̀ àdéhùn bẹ láàrin èyí àti agbé ẹ̀ẹ́jọ̀ máa gbé pèsè ayé rọrùn bí àwọn àti kírísítẹ́nì nìyí àdéhùn bẹ lùlù pé làkún nínú pàdé ẹni bọ́jà ìbáwọn èèyàn dábò sí o tẹ̀pẹ̀ ìpìlẹ̀ ni wípé ẹnì kó ti wá mọ̀ lọ nídìí ọkàn ríálì àbí èlí bẹ́ẹ̀ ọbọ̀nẹ́kà nke ìlú asọ̀pọ̀ àná ọbọ̀nẹ́kà ó sì wọ bíráàdì kan ó sì pè báyìí ní wà lọ́dí ìwọ̀ wá jẹ́ mùsùlùmí dáadáa lọba lọ rogun dúró ọwọ́ sanwó fún àwọn ẹ̀ríà bọ̀dì márùn tó wọ́n bò ara àwọn nígbà táwọn ọ̀dọ́ wọn pariwo gbé ogbé bí ọgbọ̀n ọdún tí ẹ̀dà sẹ́yìn ní oau ní yunifásitì wa káàkiri pé pápádọ́gbọ́já ilé ìṣúgbẹ́ ọ̀yẹ́ káwọn ti sáàtì wọn máa wá sí yunifásitì torí pé àmì lóbìnrin kan ọ̀gbọ́dọ̀ travel àti kí máa rọ́mọ̀ wá pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ìdíwọ́ àtàrú kọjá ní ẹdí gbé ilé ìgbìmọ̀ ní ọ̀dà àkọ́mú èmi gbà ọba pátó ayé lọ gbogbo wọn padà dé tọ́wọ́ wá rí ìfẹ̀tọ̀tẹ̀lẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀dì pẹ̀lú sátáì àdàbí ọ̀gọ̀dà pọ̀ ẹ̀ bí bí ọ̀yẹ́ á ti gbé pọ̀ ṣe máa kan ní akọ́kọ́ fojú wí náà wé tá a pè nígbà òwúrọ̀ lásìkò tiẹ̀ níbo la bá wọn dé lónìí ṣáájú wọn nìkan náà lórí pé àbára wọn dé òdì yúrí àwọn tí ẹ ti kọ́kọ́ fáwọn obìnrin nìkan ẹjọ́ ìkọ̀ ń bẹ̀ náà obìnrin nìkan ìjọba wà ò lé mọ́wà dédé wọn no àwọn wọ́gilé nítorí pé olójóbìnrin nìkan torí pé olójọ́kùnrin nìkan torí pé olójọ́kùnrin nìkan bá a ti gbà láti gbogbo àgbẹ̀yìn náà yunifásitì àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ayé rẹ̀ á èèmọ̀ lélẹ̀ yìí wọ́n jẹ́ fún mi nǹkan rìá ìgbẹ́ tó kọ́dá rẹ̀ ẹ̀wọ̀n náà ti dáyé àwa ń bọ̀ ẹni tí a wá ké sì pa yìí tí ẹ mọ̀ pé àlìkọ́sù fìfìrí nì òun náà ní kí ọlọ́pàá ọ̀sẹ̀ ìgbàgbọ́ náà ọwá ń tí sọ́fẹ́tì ó ń ti ń gbà hàn tàṣàbà pa lórí èrè ní ẹ̀pẹ̀ bó ti gbàbẹ̀ lọ kí ọlọ́pàá oṣù lọ́rọ̀ bíà sọ́fẹ́tì náà tsunami nàìjíríà ló gbé lọ àbí bí àwọn ti tèrè ẹni tí ọwọ́ ajé èèyàn rẹ̀ ó sì rí wọn wọ́n sì dàbí ọgbọ́n wọ́n wá bàtí lápò wọ́n kó àwọn òbúgbó sí lápò wọ́n tó dà sí lẹ́nu àtọ̀bẹ́ ọmọ ọbàdẹ ní ẹ̀yà pẹ̀wò ẹ̀yà kílẹ̀ ìjàwó kò lè tó báyìí ọ̀rọ̀ ọlọ́run kákẹ́sàlàyé káṣìyọ́kó níbi àlàmárì gbogbo ẹni tí ó bá wá ṣe èsì pa tí ẹ̀ wá ṣe mùsùlùmí àbí àwọn èèyàn rẹ̀ wọ́n èyí ṣe mùsùlùmí kírísà ni wọ́n jù ni wọ́n ṣùgbọ́n wa wípé a máa gbogbo ti ayé ìrọ̀rọ̀ mùsùlùmí kan wá ní o tó bá ṣe ìbọ̀pọ̀ pa kìtẹ́nìkan ọbẹ̀ yára kò lẹ́yìn fún bẹ́ẹ̀ bá òkú òkú ọmọ kankan ó ṣe fáìn ọwọ́ ọba àdẹ́dàwá ní <laughs> ẹ òun tọ̀ ọ̀pọ̀ fún lọ́rùn ẹrú yóò sì tó tẹ́ bíyà fáwọn èèyàn rẹ̀ ọgọ́rùn-ún ràkùnrin àákùkù wọn fún èsì ìṣe mùsùlùmí ṣùgbọ́n àdéhùn pé àjọ máa gbogbo ìṣe ayé àlàáfíà tó wà láàrin wa ọlọ́run ní ìtẹ́ ẹ̀jẹ̀ wọn nù ẹ mú àwọn tí ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nìtì bòdì wọ́n wá sọ bí ìhùn wà nínú ẹ̀sìn kí kìtẹ́nì kan bá ṣe ti pa mùsùlùmí o tí ọmọ tó ṣéèsì kí lọ́lọ́run ní kẹ́ ẹ fi tán ọ̀padà. ó ní àlá àti sọkè sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbàlà láti ọjọ́ ti wá ń pariwo ìná sáà ní ẹni gbogbo ojú ń bẹ láyé gbogbo ọmọ sí mẹ́rẹ́ gíga sáà ní ẹni. náà tó ń ti bẹ́ẹ̀ bí ojú ọ̀sẹ̀ lẹ́ndì democracy ní ọ̀dọ̀ wa yìí tí àwọn èèyàn kò kò lè ṣẹlẹ̀ president mùsùlùmí five years oníṣẹ́ mùsùlùmí ìwọ náà mùsùlùmí ni president wa mùsùlùmí ni ní five years náà tó ń fi bí ẹsẹ̀ wọn á ṣe wàhálà tó yìí náà ṣe bọ́ọ̀lù ọ̀hún ṣe tọ́fẹ́ ẹ̀ṣẹ̀ lọ new millennium of Christ ṣe bá a jọ wà lẹ́nu náà yìí gbà ní ṣẹ̀ríà jáde ní sáfàrà wọ́n ṣe tó fi ọ̀ kú òṣèṣe òfin ọ̀ ó kọ́ látẹ́ni kèdè yóò kúlẹ̀ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe tó pìọ̀ ẹ̀yìn ilẹ̀ lọ́wọ́ kò lè dàlẹ́jù eléyò kò sí dókè tètè níbi yóò tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ kòkòrò lọ́rọ̀ ẹ̀ gbọ́ ebi láfẹ́ àgbà tí wọ́n kéde ìṣẹ̀rí àgbẹ̀ ẹ wo àlùmọ́ọ́nì tọ́lọ̀ fi ọmọ jáde mẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà torí ipá àdúró pẹ̀lú ọlọ́run tó dẹ́gẹ̀ gbogbo ń sẹ́yìn pèlè po nàìjíríà ìjọba bá ní ọgbẹ́ lọ́la geology ìwo ni ọ padà pè ọmọ ọ̀sán wọ́n sọ nítorí sòdí àdáni sáré lẹ́gbẹ́ ah, àwọn rí àwọn sáyìn kan pé epo ilé tọ́ pàtẹ́rẹ́ ìta ìwọ ni wọ́n sáré káwọn kówó jọ ẹ tó fi yùn bẹ́ẹ̀ tí yóò tún ní mú mi wà tó bá jẹ́ pé àbá dúró ṣùgbọ́n àdúró ọ̀bọ̀dá làmú ti lálẹ́ o jẹ̀mọ́ mọ̀ọ́mì ní kéèsì pàkìtì ẹ̀wọ̀n tọ́nà ní yóò ṣe nítorí kí ni torí pé àdéhùn kájọ mọ́ faranira wa ń bẹ láàrin ara wa àwa ń àwọn nǹkan kan wá ju àwọn nǹkan tí ó sì mú ẹ ti á dálàpà ìtì ń sọ́kùn ọwọ́ awólu ẹnìkan kí ń in tí a fi ń gbé nǹkan trailer lọ táyà rẹ̀ wá yọ lórí eré tẹ̀gbẹ̀ sí ìdáwà máa ń báyìí ọwọ́ àlọ́ ọbú ẹnìkan mẹ́lẹ̀ pẹ̀lú sí ìdìbùkù sí ẹ̀mọ̀ pé léyìn ààlẹ́ pè ní kọ́tù kò sí pé mọ̀ lẹ́gẹ́lẹ̀ ààṣẹ́ pè ní fíìdù nítorí wípé ẹni yẹn ò ní nǹkan kẹtí

nígbà tí ń bá ní kí ọ̀rọ̀ kíkẹ́kíkà kó lè yíwa nínú àdíjà sábìlì oṣù ọ̀rọ̀ mi láàyè ṣílù dámù mùríkì mùsùlùmí ọ̀lẹ́tọ̀ fún a kí a ta ẹ̀jẹ̀ mùmí ní kanlẹ̀ yóò ṣàbọ̀ láàyè ìlọ́mọ tí ń jẹ́ ìpín ọ̀kan tuntun lọ́wọ́ bá èèwọ̀ ni kí èèyàn tàbí ẹ̀mí lẹ̀ ká wá sọ pé mùsùlùmí ló tọ́ ọ wá gbé ọ̀rẹ́ lọ ní wá ń gbé aláwọ̀ àkùbá ó tọ̀ wọ́n gbà dákun mùsùlùmí lèmi náà o ti kọ́ nígbà ọ̀rẹ́ ẹ̀kọ́ sí aṣáájú ọ̀wà àti mùsùlùmí náà bẹ́ẹ̀ sì ni bí wọ́n ṣe rò fún àlejò bí ẹ̀sùn ìdé kò lè ṣe wọ́n sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ní kò ṣe é ká máa lu àwọn èèyàn yóò pẹ̀lú ìyànà ẹ máa pààyàn ẹ máa sọ pé àlàáfáà tí a fẹ́ pààyàn àlàáfáà táyé ọmọ sọ. nà ṣùgbọ́n pọ̀ jẹ́ pé òdodo ilẹ̀ yìí mùsùlùmí gbé lọ ẹ̀ bùkátà kẹ́ẹ̀bẹ̀ nìkan jẹ́ kí wọ́n tó ní ẹ̀rí ìsìlámù yìí. tó kù sí tó lẹ́gbẹ̀rẹ̀ kò sí. mo wà jọ mo wà ní báńkì lọ́dún kan ó ti lọ bí seventeen years. pásítọ̀ yọ wá wọ ẹnìkan wá wá pẹ̀lú ọmọ rẹ̀ lọ́mọdé bá bí ọmọ twenty two years gbàdágà tó ti ní bá dọ́jọ́ àwọn pé ń lọ ní ọkọ̀ gan kọ̀lẹ́ kéyìn pé kiri kàkà sápò bí ọmọ tí ó sì wà bóyá ti bóyá ti ti three hundred schools ìtura level school pé ló bá ní bá ń kí fásitì ọ̀nà ọlọ́run orí mi o ó ń kúnlẹ̀ lóògùn báyìí níwájú pásítọ̀ pásítọ̀ mú mara báyìí láàrin aya rẹ̀ àtàyà wọn ẹni tí ń lọ báyìí tí ń bọ̀ ó kún ẹ̀sẹ̀ márùn mo wọ́n fọ́ sí ẹ̀yìn kan pé bàbá rẹ̀ ní ìyá rẹ̀ àwọn òtí ẹ̀ nira àwọn òwò lè nira torí ẹni àmì òróró ní wọn ọmọ wọn mara nígbà tí nígbà tí ó tún bàwẹ̀ lọ́fẹ̀ẹ́ gan níbi ìpàdánù làákàyè jẹ́ ń sọ fún wa pé lẹ́yìn ìdáàbò yìí lọ́dún. wọ́n lọ́ọ̀yì ọ̀wá níbẹ̀ pé ìṣe mo ti di ìdáni ojókòó àfáà náà fẹ́ wọlé inú ọkọ̀ wọ́n jọ nílé. títí ẹjọ́ ni oníyàwó mi náà ṣe ń bá jọ nǹkan ìyàwó mi náà ẹ̀ pàṣẹ ọ̀nà nínú ìṣeré ìmọ̀ nípa ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ìjókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn èdè láti ẹ̀sìn ṣùgbọ́n jàmáà àìdòdédé ìpinnu sáàmù dání o ìsìláàmù tọ́lọ ọba dẹ́rẹ̀ àmà ṣe tí ìrùn bẹ́ẹ̀ láwẹ̀ bẹ́ẹ̀ tí ìjẹ́rìí ọ̀run lọ́kẹ̀ nínú wa lóde wa tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ ò sí àdéhùn ìkórè rẹ̀ fún aláyé o ibi wà láti o ní tí wà ní ìta ní mọ́ wọ́n ní mò ń kí ló bọ́lọ̀ wà ní ìbímọ irú àti wánu àwọn èèyàn gbà pé jẹ́ ń pè sí òní kọ́kọ́rọ́ tó wọ́n fi tó wọ́n fi mú oríire ayé ó sì àdókìtì fún ọmọ rẹ̀ kàtà kúrò wà lóò wọ́n rà ní kẹ̀kẹ́rẹ́ bí àwọn ìmọ̀ rahman níbi àdéhìí tàbí masoud òun láti gbé kútúbà ti júmọ̀ àti qadima nǹkan àti yorùbá kì í ya ní júmọ̀ àti mọ̀ tó bá tó ní ẹ̀mí táà ibi tí a ti bẹ̀rẹ̀ sí máa tẹ̀síwájú náà láti wá mú àwọn okùn mú òkun àwọn àbáyé bákan náà ayé ti dáyé ààrẹ̀kùsítàgbẹ́gbọ́kùnrin mà kí ni tó dípò rẹ̀ sí nǹkan méjì ni àbí nǹkan ọ̀kan kí sílẹ̀ lórí nǹkan kọ̀ọ̀kan náà àtàwọn nǹkan kọ̀ọ̀kan tí ń tẹ̀ láwùjọ tọ́pọ̀lọpọ̀ ti òfin àbò mú jẹ o mú rú ẹ̀ jẹ́ o èyìn ìgbọ́ni ẹ̀ sì ti gbọ́ báyìí nìkan àmì ọba dẹ́ta nígbà tó kẹsì rẹ̀ kọjọ́ kójọ́ kan wọ́ balẹ̀ o kọjọ́ kójọ́ kan wọ́ balẹ̀ o kọ́mọ̀tẹ̀ ìpayà sí wa o gbogbo àwọn tá a jẹ gbèsè kọlọ́mbà wa sẹ́wọ̀ àwọn tí wọn ò mẹ́jọ náà padà jẹ́ wọ́n rà ní kàṣẹ rẹ̀ bí hakila hawla wala quwwata ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أسلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإيمان أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام عظم الله شأن النفس وأعلى شأن كذلك لذلك ربنا سبحانه وتعالى جعل حكم قتل الخطأ مقدما في البيان قبل القتل العمد في سورة النساء ربنا سبحانه وتعالى حرم على كل مسلم قتل أخيه المسلم بغير حق قال ربنا سبحانه وتعالى وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ لا يحل لمسلم أن يقتل أخاه المسلم أو أخاه المؤمن إلا خطأ ومن قتل مؤمنا خطأ أوجب الله سبحانه وتعالى عليه واجبين الواجب الأول تحرير رقبة مؤمنة هذا حق لله سبحانه وتعالى لأن الروح ملك الله والواجب الثاني ودية مسلمة إلى أهله ولا بد من دفع الدية إلى أهل القتيل جعل الواجب الثاني حق أهل القتيل وبين كل حق للمسلمين لذلك حذرنا رسول الله صلى الله عليه وسلم في مجال الحديث قبل مسعود والحديث وخرج الصحيحين وفي غيرهما لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى الثلاث إلا بإحدى ثلاث النفس بالنفس والثيب الزاني والتارك لدينه المفارق للجماعة فلما بين ربنا سبحانه وتعالى وعلن على رؤوسنا بأن من قتل أخاه المسلم خطأ بين أهل العلم أنواع الخطأ فمن أنواع الخطأ الخطأ في القصد أن يقصد الإنسان شيئا مباحا ليقتله فإذا هو آدمي كمن يصيد بقصده أن يقتل صيده وهو صيد مباح له فإذا هو آدمي أو الخطأ في الفعل وهذا يأتي لمن أخطأ في التوجيه أو الحركة كمن وجع رصاصته إلى شيء ثم عدت الرصاصة إلى شيء آخر أو كالتقلب النائم على غيره بحجمه وبقوته وبضخامته فقتل غيره دون قصد فهذا من باب الخطأ في الفعل أما ما جرى مجرى الخطأ وهو العمد وهو فعل صبيب وفعل المجنون لماذا جعلنا فعلهما والفعل عمد خطأ لأنهما رفع عنهما التكليف ليس أهلا للتكليف لذلك بين أهل العلم أنواع هذه الأخطاء فمن وقع في شيء من هذه الأشياء ربنا سبحانه وتعالى جعل في حقه واجبين لا بد له من أدائهما لا يحل دم المرء مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث الحديث بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما في إمام الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادنا الصفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام من قتل أخوه المؤمن خطأ لا بد له من تحرير رقبة مؤمنة ثم لا بد له من دية مسلمة لأهل هذا القتيل وكيف يكون الحكم إذا كان هذا القتيل مؤمنا لكن أولياءه كفار أو من الكفار أهل حرب ربنا سبحانه وتعالى أسقط أحد الواجبين في حق القتيل المسلم وأولياءه كفار وهم كفار أهل, أهل حرب قال ربنا سبحانه وتعالى فإن كان من قوم عدو لكم وهو مؤمن أي القتيل فالتحرير رقبة فقط فرفع الله تعالى دفع الدية في حق القتيل المسلم وأولياؤه كفار وهم كفار حرب والنوع الثالث إذا كان هذا القتيل مؤمنا قال فضلا وإن كان كافرا لكن قومه بيننا وبينهم ميثاق على أن نعيش على أمان على أمر لا بد من من الجمع بين الواجبين كرقبة مؤمنة وكذلك ودية مسلمة إلى أهله وهذه رحمة من الله وهذا لطف منه كذلك لنعلم أن هذا الدين اسمه السلام فالإسلام دين السلام فالإسلام دين العافية فالإسلام دين أمر ليس بدين خوف فربنا سبحانه وتعالى وضع هذا الحكم ليرفع عنا الحرج فمن وقع في شيء من هذه الأشياء لا بد له أن يؤدي حق الله وحق آل المقتول وما تعلق بالتخفيف والتيسير من هذه الدية نعرج على على هذه المسائل في الخطبة القادمة مع شرفنا لحديث ابن سعود رضي الله تعالى عنه الذي افتتانا الخطبة به لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإلى ثلاث الحديث يوم يعني من الرحمن من هنا نستمر في بياننا لهذه الخطبة في الجمعة القادمة إن كان في بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا اجعل هذا البلد آمنا وتب علينا وتب على الدائمين اللهم ردنا إليك ردا جميلا وأصل أحوال شباب المسلمين وأحوال نساء المسلمين وأحوال علماء المسلمين يا أرحم الراحمين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم اشف مرضانا وارحم موتانا اللهم اشف مرضانا وارحم موتانا إلى الله ولمن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه من الكاتب وثبت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلد شيء الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا